yó ni mo fẹ́ ó bàbá ọlọ́run ayọ̀ máa yọ̀ mí ku. ayọ̀ ni mo fẹ́ ó bàbá ọlọ́run ayọ̀ máa yọ̀ mí ku. ní ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. yọ ni mo fẹ́ o bàbá ọlọ́run yọ yọ mi kú. Ayọ̀ ni mo fẹ́ o bàbá ọbẹ̀ wa gbà mí. ọlọ́run ayọ̀ máyọ̀ mi kú. stop ẹ̀ náà. Ayo, ani mo fẹ́ ọ bàbá ọlọ́run <laughs> ayọ̀ máa yọ̀ mí kún o. ayọ̀ nìkan kọ́ ìmánu wàá fẹ́ máa ṣògo pẹ̀lú ẹ̀. ayọ̀ ni mo fẹ́. ṣé o serious ni olórí. ọlọ́run ayọ̀ máa yọ̀ mí o. ok wait wait wait wait wait àbúrò mi ṣé o mọ̀ pé ìwọ kan ìwọ púpọ̀ lọ́wọ́ mi ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ náà why. ara mo fẹ́ ó bàbá. àbẹ̀ wàá gbà mí torí ọlọ́run òun làbúrò jí ńlá ro orúkọ wá di pé ayọ̀ ayọ̀ àmúpẹ orin àdúrà ló ń kọ ewé kí ló wá dúró tó fẹ́ bá kíní dé. olórí náà. ìrètí pípẹ́. ṣé mo bá ní ọ̀dà afẹ́kú ṣé mo bá ní ọ̀dà afẹ́kú. olórí stop ẹ̀ náà ah. ìrántí pípẹ́ túbọ̀ mọ wúre rẹ̀ àpàrọ̀ lẹ́ni èyí ọ̀tọ̀dún tó tún bá dé lẹ́ni. olórí kókókókókókó olórí olórí olórí dákẹ́ ẹkún náà ń kí ló ṣẹlẹ̀ kí ló ṣe gangan. kí ló ṣẹlẹ̀. ojú tì mí. ṣé o tọ́ ọ lẹ́yìn àbí òun wà lójú tì ẹ́. ojú tì mí. kí ló ń tì lójú. ẹ̀gbọ́n mi ojú tì mí. mo ti mo ti mo ti pẹ́ jù. ó pẹ́ jù láti ṣe kí ni. mo ti pẹ́ jù. ó pẹ́ jù láti ṣe kí ni ó dé bá mi sọ̀rọ̀ náà gbogbo ilé tó kàn tó tó ń bí dàbà dàdà round the bush mi ò láìkẹ́ sọ sọ láàrin kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. actually actually pé ṣé ò lè bá mi sọ̀rọ̀ mọ́ ni ó mọ̀ ó mọ̀ gbogbo ẹbí mọ̀ pọ́dọ̀ mi ló wà ó dẹ̀ ju ẹyọ kan lọ lọ́wọ́ mi ọjọ́ tó kún àjọjẹ́ ọjọ́ tó kù díẹ̀ káàtó àjọ forí gbé ni wọ́n àti òfin kọ̀ jí láàárọ̀ tó wá di pé ogo ń sunkún bẹ̀rẹ̀ sí ń kọrin ayọ̀ ni mo fẹ́ ayọ̀ ni mo fẹ́ mo tẹ̀sùn bẹ́ẹ̀ ṣeré pé bá ok kúkú fẹ́ ṣògo tàbí kò fẹ́ yìmá tàbí kò mú Francis àkómú kan ní gbogbo wọn ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan eré mo rò ṣe tẹ́lẹ̀ náà. ayọ̀ ni mo fẹ́ ọ bàbá ọlọ́run ayọ̀ ayọ̀ kọ kí ni nǹkan tó ṣe fẹnufẹnu sọ̀rọ̀ fẹnu sọ̀rọ̀ ewúlẹ̀kún náà ń dúró jáde. Ah má jẹ gbé mọ́ mi ẹgbọ́n mi má jẹ gbé mọ́ mi o. bẹ́ẹ̀ sọ nǹkan tó wà ń bẹ o tún sún mi bẹ́ẹ̀ náà. ṣé mo pé mi ò bá yín sọ̀rọ̀ lára ẹ̀ ṣé mo pé mo jẹ́jẹ́ mi mo dájú kọ́ mi lára ẹ̀ ṣé mo pé mi ò bá yín sọ̀rọ̀ ṣé mo pé mi ò fẹ́ kọ́ pariwo mi lára ẹ̀ ṣé mo pé ojú tí àwọn ariwo tẹ bá jẹ́ ká máa pa ẹ̀gbọ́n mi ṣé mo pé mo sọ fún yín o. ọ̀rọ̀ rẹ̀ sùn mi o ọlọ́rin ọ̀kẹ́ mi yan dáa. gbogbo nǹkan lè mo máa fi ṣeré. ọ̀rọ̀ rẹ̀ sùn mi o bówù ẹ o kó lọ́nu sọ ti ẹ. ṣé bí nǹkan tó bá sọ máa dá sí ṣé o bá yàn jà ni o dájọ sọ́wọ́ èèyàn kò kó àjọkàn ẹ̀ kò kó fún ẹni àbọ̀ tuntun lọ dá sí kan tí ò kàn ẹ́ ó tuntun gbà wọ́n kan mọ̀ràn ti lù ẹ́ngi lórí wálé abẹ́wò ń bẹ̀ kó tó bọ́wọ́ àbẹ̀ nǹkan sọ ọ̀rọ̀ ó tóbi títí káfọ̀ bẹ bu èmi náà lẹ́gbọ́n èmi bàbá ẹ̀ ń bí. gbọ́dọ̀ pé ẹ̀gbọ́n tẹ̀ ń ṣe léyàn lórí náà ẹ̀gbọ́n wọn bí a ní ah. ibi tó bá yẹ kẹ́ fọkàn sí ẹ̀ ní fọkàn síbẹ̀ àwọn nǹkan tó bá yẹ kéèyàn ti gbé ṣe ilé ayé yàn ẹ̀ ní péyàn kéèyàn kọbi ara sí kéèyàn lè ṣe àbíkẹ́ mọ́ ṣe gbọ́n kẹ́ mọ́ gbé kẹ́ máa kẹnu sí kan tí ó kọ̀ yín kẹ́ máa kiri bí kẹ́tù burúkú. ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o èmi ò ń dá sí nǹkan tí ó kàn mí lèmi ń dá sí o dẹ̀ fẹ́ mọ̀ràn lọ́wọ́ mi dẹ̀ nìyẹn bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ́ okay Femi if I may ask you kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan gangan mo fẹ́ mọ̀ nǹkan tó bring about bó ṣe ń ṣe láàárọ̀ yìí mo fẹ́ mọ̀. okay tẹ̀bí bíbá ilé wa nígbà tí ọ̀rẹ́ mi wá tó gbé mọ́tò wá níjẹta tó gbé mọ́tò wá mọ́tò ńlá bíi jíìpù báyìí tó gbé wá tó páàkì tí ó tún káwọn ọmọ ọ̀dọ̀ dání àtàwọn ọmọ ẹ̀. o ṣé Bímpé ọ̀rẹ́ so kí ni nǹkan tó ṣe pẹ̀lú yẹn. ó gbé mọ́tò wá ìgbà tó dé gbé mọ́tò wá ìgbà tó tún lọ ó tún ṣe bí gẹ̀ ó fún mi lọ́wọ́. kí ni nǹkan tó burú ń bẹ̀ kọ́ ọ̀rẹ́ ẹ̀ fún ẹ lówó kí ni kí ni kí ni nǹkan tó wá sọ di bàbá rà ń bẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wá ó kọ́ ọmọ wá ó gbé mọ́tò òjò gbé jìpù wá ó ń lọ ó fún ẹ lówó kò yẹ kémi náà ti ní mọ́tò kìtì láwọn ọmọ tí máa máa gbé kiri kémi náà ti ní bpa méjì àbáwọn ọmọ ọ̀dọ́ bíi mẹ́ta tí máa máa pè kankan kiri pé wọ́n bá mi gbé báàgì mi ò bá mi gbé bẹ́tà mi ò bá mi pé bébì mi wá níbẹ̀ yẹn bá mi káwọn ọmọ mi lọ sí sukùl tí kò yẹ kémi náà ti máa ṣe bẹ́ẹ̀ ìgbà tí mo jí láàárọ̀ mo wá padà lórí oróró mo wọ pé kò lè máa rí báyìí lọ báyìí kọ́ ni yóò máa rí lọ. <laughs> olórí gbogbo ìṣòro tí wọn kò bí ẹ mọ́ orin tó yẹ kókó nìyẹn àwọn ìṣòro tí wọn kò dá mọ́ ẹ no ṣé tí ọ̀rọ̀ bá tiẹ̀ dẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣé kẹ́hìndé wàá jí kó máa sunkún láàárọ̀ o ṣé ìyẹn ní nǹkan tó ń kàn. ẹ ṣé mo ìgbà tí mo sunkún ṣé mo porúkọ yìí ṣé ìgbà tí mo ṣe yìí. ẹ fún ẹ ní stop mi jẹ ẹ kọjá mi náà. ẹ ṣe mi títí ni ṣé mo ti stop mi àtàwọn tí mo ẹwọ ẹ sọ̀rọ̀ yìí ẹ sọ yìí mo sọ mi ẹ sọ yìí o. eléyìí tó ń ṣe yẹn ló ń pè ní pé èyí ń wo aago aláàgó jì. ìgbà tí mo dẹ̀ jí mo dẹ̀ jókòó mi fún hàn ni mo wà àìdè máa dè jẹjẹ jẹjẹ mo dé kọrin sọlọ mo ń sọ fọlọ nǹkan tó ń dùn mí sẹ mo pé ẹ̀yin lẹ wá kọ ẹ̀yin lẹ trespass ẹ̀yin lẹ wá bá mi tẹgbà mọ ọkọ tẹgbà sọ. so kábúrò mi máa kélẹgbẹ mi láàrú kí n má kí n má lè rí kankan jẹ ìgbà tí mi ò sunkún tó yẹ ti bá mi ṣàṣàrò kẹ wò bí láì fi ṣe mọ by now ó yẹ ti ní rìfàínárì ẹ bá mi sọ ẹ pè mí fifty nínú epo ẹ pè mí jókòó ìgbà tí mo hmm. wá yọ mi lójú lọ́sẹ̀ ìgbè mi wá àfẹ́tì yín sọ̀rọ̀ nìyẹn ṣáàgbá títí yín tó lé ẹ mọ sọ fún yín ẹfí mi lọ ẹfí mi lọ. sórí àwọn nǹkan tó sọ yẹn ó dáa àmọ́ gbogbo ẹ̀kọ́ ló ṣe é tẹ̀lé ṣé òun gbọ́ tèmi now kí ni nǹkan tó burú ń bẹ ọ̀rẹ́ ẹ wá gbé jíìpù wa. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ mi àyìnká ẹnani ọ̀rẹ́ mi àyìnkẹ́ jọléyà ó là sọ pé ọjọ́ fẹ́ jáde mo lè sọ pé ọ̀ọ́kẹ́ ah, o mo wá kó ẹrù mo ní à ọ̀rẹ́ mi o iléyà tá a lọ yìí o láwọn ọ̀rẹ́ òun ṣe iléyà pé kájọ lọ mọ̀dẹ ní òkè wà pick me up ó ní no problem mọ̀dẹ ṣe dé tí mo kó ẹrù dé tí mo kó àwọn ọmọ lọ ní mi ò sọ fún òun pé mò ń kó àwọn ọmọ yẹyẹyẹ bọ̀ pé mọ́tò ní tún síta péré lòún gbé dání. ìwọ ṣe máa kí àwọn ọmọ nébọ̀ káwọn ọmọ ará àdúgbò. ó fi mọ́tò ó fi gún mi lára. àyìnká ló gọ̀. ó dùn mí ó dùn mí sáà ó dùn mí ẹ̀kẹ́ ló bọ̀ <laughs> ká lèmi là ń kẹ́ ni. mi ló ń pa ẹ̀kẹ́ lè ṣe bẹ́ẹ̀ yẹn. ká lèmi là ni màá ṣe wọ́ọ̀sì ju ẹ lọ ah. nǹkan tó ń pẹ́ lọ tó fúnra ń sìn ṣé mo ah. n tó pẹ́ lọ. láìkẹ́ tó pín pàtàkì ní secondary school máa ń tọrọ orí ẹja lọ́wọ́ mi ìjọ kí n ra ṣọ́ọ̀ṣì fún àwọn ṣọ́ọ̀ṣì wa tẹ máa sọ pé sọnù máa fún ní ṣọ́ọ̀ṣì eh. ẹsẹ̀ kan máa fún ní pé ẹ̀kan tẹ máa nà mí tẹ máa nà mí sí pé mo tún ti sọ ṣọ́ọ̀ṣì náà àyíkẹ́ ni mo máa fún ní sọ̀rọ̀. ó wá ti ra mọ́tò ṣáájú ẹ̀ ìṣẹ́jú mẹ́rin kété pé pàtó bá tẹ̀ sá mo máa ń garun ni. story story story story story story wọ́n má bìtọ̀ parẹ́ wọ́n bí jẹ́ kí n bá ẹ sọ lè tó ní òdodo ọ̀rọ̀ ẹsẹ̀ lẹ́sìn náà ń pe léyìí tí wọ́n ń wò sáré yìí jẹ́ kí n wá sọ nǹkan kan fún ẹ tó o bá wà kí ẹ fìbí tó máa ti bára ẹ ò ní láìkẹ́ number one thing yìí wípé. ẹ bẹ ṣe pẹ fún mi ẹ̀gbọ́n mi ẹ bẹ ṣe pẹ fún mi. èpè kọ́. ẹ bẹ ṣe pẹ fún mi. Ah, wọ́n ní pẹ́tẹ́pẹ́tẹ́. ẹ wọ́n ní kọ́ ọ̀pọ̀ tẹ́bí gbárù ẹni ọ̀dà akẹ́kùn ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣin lòun ò sáré kan tó ń pè bẹ́ẹ̀ gangan nìyẹn ọ̀rọ̀ ẹ̀ sọ wọn náà fẹ́ sọ àfàmùkọ́ má fi tiẹ̀ ṣe ìgbọ̀nsẹ̀ ayé kíyèsára kíyèsára bíi pé wọ́n gbé mọ́tò wa ó kọ́ ọmọ ọ̀dọ̀ wa ó kọ́ ọmọ wa bí torí bẹ́ẹ̀ wọ́n fẹ́ parẹ́ àyìnkẹ́ náà promise ẹ̀ pé máa fi mọ́tò gbé ẹ lọ bí sáfẹ́ lọ jẹ ìjẹwùrọ̀ oúnjẹ léyà <laughs> ìyẹn ìgbà téèyàn pè pé òun máa help ẹ òun máa fún ẹ lift lọ ibi tó ti fẹ́ lọ jẹun ìwọ náà wá kó àwọn bíi mẹ́fà okun wọn dání tó bá jẹ́ wọn lóní mọ́tò bẹ̀ ṣé ó kọ fẹ́ fi ìrònú padà ìrìjẹ́ ìsọ fún ẹ nǹkan tó kàn ẹ́ kúkọ lélẹ́yìí má wo ẹṣin ẹlẹ́ṣin sáré àwọn tó ń darúkọ ẹ̀ nọ́mbà wọ́n àwọn òjọbí yín lọ́jọ́ kan ìbejì tó jọbí lọ́jọ́ kan gan ìwà àwọn ò dọ́gba àyẹ̀mọ́ àwọn ò dọ́gba ìgbà ń kọlùkù yàtọ̀ ọ̀tọ̀ ń tó má fa tẹ́lómi fi máa ń sáré mọ́tò lọ kọlù kẹ̀kẹ́ nìyẹn ṣọ́ ara ẹ̀ kan ṣọ́ orí ẹ̀ ṣọ́ orí ẹ̀ kẹ́lẹ̀dá ẹ̀ ṣọ́ ẹ̀ ó wá ṣẹ́kù láàárọ̀ ìdúró jẹjẹ àyíké jẹgbẹ́ àyíké ṣàwo àyíké ṣègbẹ́ àyíké ṣàwo. ó bá pẹ́ yẹn ni mi ò ráyè gbogbo yẹn torí ọlọ́run ọlọ́run ti ẹ̀ ṣe tó kò yẹ ebú láàárọ̀ yìí kò yọ nǹkan kan. wọ́n filẹ̀ fún ẹ gbogbo ẹ̀ lólùfẹ́ ètò yìí jàre ayé yóò ní bàjẹ́ ẹ wo ẹ ní kúdekú in tó kéré tó tóbi inú ọ̀rọ̀ yín èṣù ò ní fọwọ́ ìbàjẹ́ kan ẹ mọ wà lálàáfíà ọláyínká bá sorúkọ tèmi àtàwàtúbú abẹ́rẹ́ orin ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n olórí olúwa kẹ́mi yẹn dá yẹ bí arúgbó lẹ máa ń gbọ́ lé wa bó ṣe di tàárọ̀ tó wá di pé ẹnu ń sì rè wọ́n na wọ̀nà báyìí bí igba ni lóye wọ́n kàrè yín iná wẹ́dà ẹ kò bẹ́ẹ̀ kún wọn ò dáa gbẹgbẹgbẹ. ojúmọ́ ara àwọn olùdún lẹ̀tọ̀ ètò ni àmọ́ ẹ̀ bọ́mọ̀ yìí sọ̀rọ̀ kó má wọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sáré mọ́ kó má wọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sáré mọ́ kó dó dásìkò tiẹ̀ tó bá tásìkò tó yọ lọ́ọ́ máa ṣe tibí yóò ṣe tó bá tásìkò tó ṣe tibí yóò ṣe wọ́n máa fara compare anybody mọ́ wọ́n ní fún ẹni yẹn